try not to pull me down. Them try to take my crown. But I know by now, nobody go to background. Yeah, they do my to my way. Yeah, time for them, say them, say. And I call you King Baba, and I call you Messiah. Alabada, you are satisfied fire. Oh, Patiti Laila. You know fit to retire. You my me, cover. Ain't no my desires. You call me king, you call me a in And make it beloved. my agbẹ́gi dínà, ẹ̀sìn máa forírù kọfẹ́. sing my song. Now Papa get the trumpet. Ìbá gbéra lásán, àfi bíi ti Rock City of Nigeria. Rock, City of Nigeria. This is Fresh 107.9. arò kò wúlò bí kò bá sí igi igi ò wúlò bí kò bá sí iná iná ò wúlò bí kò bá sí nǹkan lórí àrò orílẹ̀-èdè tí ò bá pèsè oúnjẹ fún aráàlú ṣé ọ̀rọ̀ ò ní rí bákan nítorí pé ọkọ̀ lásán ní í ṣe ọkọ̀ lásán ní í ṣe baálé ilé tí ò lè gbọ́ bùkátà lọ́ọ̀dẹ̀ ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà abọ́rẹ̀ fresh o. ǹjẹ́ bílẹ̀ bá ṣì ń gbòṣìkà Èdùmàrè ò tí ì ṣetán láti ṣẹ̀san fúnrú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ aṣíwèrè a sì máa wí lọ́kàn rẹ̀ pé kò sí ọlọ́run lókè ṣùgbọ́n bó bu ṣe tẹ́dùmàrè ṣetán láti san fún ẹni bí ní ìlọ́po èdùmàrè yóò ṣẹ̀san ìwà rẹ̀ fún àwọn ọ̀dọ́mọdọ́mọ rẹ̀ yóò jẹ nínú ìyà náà òun la fi ń sọ pé ire ni kíkó wa ṣe ká má ṣe kà onírere yóò gbẹ̀san rere oníkà yóò kórè ìka rẹ̀ àṣegbé kan sí àṣepamọ́ ló wà ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi e ní olúfẹ́mi oyènẹ́kan oníkanga àgbọ̀n ọgbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kanga mi láàárọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. o rí pé kí ni yẹn ò dùn lẹ́nu ẹ. báwo. <laughs> kò dùn bíi àwọn ògèdè kankan tí ẹsẹ̀ fá kankan tó bá mú wáyé ọ̀rọ̀ àmọ̀ràn ni mo fi wọlé. èmi ò sọ pé kì ṣọ́ra àmọ̀ràn èmi ń sọ nǹkan tí bó ṣe rí létí ni mò ń sọ fún ẹ. àwa ti gba iṣẹ́ guidance and counseling by. ẹ ẹ ok àlá tó lámọ́jú ni àbí ìwọ tó sì jẹ́ kán máa guide kán sì máa counsel. dúró tí ẹ dúró tí báyìí pé kò sí respect ń di iṣẹ́ yìí. ọmọ hmm. èjì mi ha mi ní láti mọ èjì ẹ. igun ti dáyé pé orí ẹ ní òwúrùn. ẹ bí wọn bá ti rójú ẹ náà èèyàn ti mọ̀ pé kòtò àti ìyànbá tí àwọn aṣẹ ìbèrè sàtíkẹ́tì ọjọ́ orí ẹ̀ irú yẹmi sìn èèyàn mọ̀ pé àgbàlagbà ni. onírun funfun but irun fun. yẹn náà stress wà nù ẹ̀. tàbá jẹ mọ̀ pé márùn-ún ni <laughs> ewu àjẹbí wà ewu ìṣẹ́ wà ewu ah márùn ni kinní ẹ̀ kò iṣẹ́ ni kì í ṣe ni wọ́n ti ń tẹ́tí lẹ̀ márùn oh, oh. <laughs> ewu ọṣẹ wà. làákàyè ló pọ̀ jù. àwọn ewu kan wà ọṣẹ ọmọ ọṣẹ tẹ̀ ń wẹ̀ yẹn àtàjèsì eh. jẹ lẹ́lẹ́dẹ̀. ok èyí <laughs> tẹ́ ṣe. inú rìnrìn ló fi ń tọ́kìn. jẹ́ ká ká ròyìn. ẹ jẹ́ kí á wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lára ẹ̀ ni a ti rí ìwé ìròyìn Nigerian Tribune ìmàlẹ́ ń falàáfíà bàbá àbàdàn ìwé ìròyìn Punch ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Nation àti ìwé ìròyìn pen ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Premium Times ìwé ìròyìn Platform Times ojú òpó ìròyìn tropic reporters ìwé ìròyìn daily independent àti ìwé ìròyìn daily post. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo ọ̀kan òjọ̀kan àwọn àkọlé èyí tí ó wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí yorùbá bọ̀ wọ́n ní ilé láti ń kẹ̀sọ́ ròde gómìnà abiodun ni òun yóò rìnrìn ẹ̀ láti rí i pé wọ́n ṣe ìdásílẹ̀ ibùdó àwọn ológun ojú òfurufú sí ìpínlẹ̀ Ògùn àti ibùdó tí wọ́n ti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń polówó inú la máa wẹ̀ ká tó wẹ̀ dùn orílẹ̀-èdè nàìjíríà nílò láti gbé ètò kan tó gún mọ́ kalẹ̀ eléyìí tí yóò máa pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fún gbogbo ará ìlú láì ní màgòmágó ètò òṣèlú àbí ojú ìṣáájú nínú onímọ̀ kan ló wí bẹ́ẹ̀ nínú wéròyìn platform times. káta yín ká gbé atami lọ́sàn-án àwẹ̀ oníbi tó dé ìjọba àpapọ̀ yóò mú àwọn ọ̀dọ́ ẹgbẹ̀rún mẹ́wàá nínú àwọn ọ̀dọ́ èyí tí wọ́n lé ní mílíọ̀nù mẹ́ta èyí tí wọ́n béèrè fún ààyè nínú ètò ìfowódókòwò tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ tí wọn yóò sì fún wọn lówó láti fi dókòwò ìwé ìròyìn pan. nínú ìwé ìròyìn tropic reporters tó jáde láàárọ̀ yìí ṣe làwẹ̀ ká tó jàre ọyẹ́ àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé fún ti ètò ìdìbò gómìnà tó ń bẹ nípínlẹ̀ Anambra ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá sọ wípé ní báyìí o àwọn ti farajì débi wípé bó bá jẹ́ pé ṣinṣin ló kún yùmùyùmù àwọn ò wọ́n nínú ìwé ìròyìn Tropic Reporters. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ ìjọba àpapọ̀ ti jẹ́ kó di mímọ̀ wípé láìpẹ́ yìí òṣìṣẹ́ tí ò bá ti ní ìwé ẹ̀rí mo ti gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn coronavirus kò ní ráyè wọlé sọ́fíìsì rẹ̀ ìwé ìròyìn pen pushing. lójú òpó ròyìn tropic reporters níbẹ̀ ni mo ṣì wà lábẹ́ àkórí tó ń sọ wípé ẹni baálẹ̀ pè tí ò jẹ́ àwọn alálẹ̀ ló ṣẹ̀ sí àkọlé yẹn rèé ń bẹ̀ tó ń jẹ́ kó di mọ̀ pé ní báyìí o ilé ẹjọ́ ti sọ pé kí alákòóso tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú Fani Káyọ̀dé ìpè kó lọ san owó ìtanà eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba owó náírà látàrí pé kíni wọ́n ní ó kọ tí ọgbọ́n sí ìpè láti tún gbé lápá ìyáká tilé ẹjọ́ lójú òpó ròyìn traffic reporter lórí ti òfin tó ń dènà dídẹran jẹ ní ìgboro àbádòfin èyí tí ó wà fún dídá ẹran jẹ ní ìgboro òun ni yóò dé iwájú ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ Edo kó tó di òpin oṣù kẹwàá tá a wà nù èyí Obaseki ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jáde láàárọ̀ yìí ṣé yaleyale á sọ gbogbo aráalé donípèníjà ojú àkọlé kan rí ń bẹ̀ tó sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ti ń gbìmọ̀ pọ̀ lábàdì láti ṣe màgòmágó kí wọ́n rọ̀ sí i níbi ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 tó ń bọ̀ eléyìí ló fà ó tí wọ́n fi sọ pé àwọn fẹ́ buwọ́lu àbádòfin kan eléyìí tó fààyè gba ètò ìdìbò abẹ́nú tààràtà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ìṣàlùwàlà ológbò àti bá kẹran jẹni nínú ìwé ìròyìn the punch. ẹ já fi àdúrà ràn án lọ́wọ́ ìgbòho ló ti ní ìpèníjà lórí kíndìnrín ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Benin agbẹjọ́rò ẹ̀ ló sọ bẹ́ẹ̀ òun làkọ́lé ìròyìn yẹn tá a ká mọ́ inú ìwé ìròyìn pound. nínú ìwé ìròyìn daily independent tó jáde láàárọ̀ yìí ṣe bọ́rọ̀ bákan bá lè lé tán bó pẹ́ bóyá yóò padà wá kan jẹ́jẹ́ ni mojókòó mi ibùdó kan rèé o eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ olórí tó pójú owó àti gbígbógun ti màgòmágò òun ló ti ṣe pàyà wípé ní báyìí o àwọn ti ń dọ̀rẹ́ pọ̀ pẹ̀lú ibùdó kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ aláàánú tí kì í ṣe ti ìjọba láti gùn lé ètò ìlanilọ́yẹ̀ eléyìí tó kọjá lé kọjá kó fáwọn ọmọ nàìjíríà ṣáájú ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 ká lè fi òpin sí dìbò kó sebẹ̀ dìbò kó ṣe ráìsì kó máa wó ṣùkùṣùkù nínú ìwé ìròyìn Daily Independent. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ká kọ́kọ́ polówó ohun tá à ń tà ìdùnnú ńlá ló jẹ́ fún òbí láti ṣe ìgbéyàwó fún ọmọ wọn. alhaji akeem adéọ̀sùn jango fẹ́ ṣe ìgbéyàwó fọmọ ayọ̀ abara tíntín. ọkọ ń gbéyàwó rere ìyàwó rere ọkọ ẹ̀ nìyẹn. Ogun State movement movement Ogun State SIA lókèlókè lókèlókè SIA ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Amosun ọpẹ́lọpẹ́ Jango Ogun State movement Ifọ̀ constituency two lábẹ́ alága wọn Alhaji Adio Aminu aka Babọba Ìdẹ̀rùn former chairman Amoran Ogun State lórúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n fi ìdùnnú àtayọ̀ kí bàbá ẹgbẹ́ wọn patron Ogun State movement Alhaji Abdul Hakeem Adeosun Jango ọmọ Balógun lẹ́mẹ̀rẹ̀ fún oríire ti ìgbéyàwó ọmọ wọn eléyìí tó fẹ́ wáyé lọ́jọ́ Sunday October seventeen seventeen twenty twenty one ọlọ́run á fi àlùbáríkà sí ìgbéyàwó náà á rí èrè ayọ̀ ńbẹ̀ ìgbéyàwó náà ò ní dàrú kò ní túkà ọkùnrin àbíró obìnrin àbíyè kọ́kọ́ tìyàwó á bára wọn kalẹ̀ o àmì èdùmarè aliaji abdulhakeem adéọ̀sùn jango ogun state movement ifọ̀ constituency two ló ń kéyìn wípé ẹ kú oríire sáà. lábẹ́ bó ti wọ̀n rí onyx geoservices á kan mi gidi. onyx geoservices is your reliable borehole and geophysical service partner. Over the years, we've been putting smile on faces with access to portable water. To celebrate Nigeria's 61st Independence Anniversary, a ti ṣàgbékalẹ̀ geophysical survey ọ̀fẹ́ fẹ́yìn ọ̀mọ́kànlélọ́gọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ kàn sí wa. geosurvey ló ń sọ ibi tó mi wà lórí ilẹ̀. lẹ́yìn èèyàn mọ́kànlélọ́gọ́ta ìdajì owó geosurvey ni gbogbo èèyàn ó máa san. nítorí onyx independence promo yìí a ti já iye tá à ń gbẹ́ borehole sílẹ̀ pátápátá fún àǹfààní gbogbo ènìyàn. àlà ni ó fokun ọ̀lẹ́hàn onyx geoservices ò dẹ́lẹ́gbẹ́ gbà bẹ́ẹ̀ àwọn tá a ti gbẹ́ bọ́hò fún sẹ́yìn òye dúpẹ́ be a part of Onyx Independence promo today àwa ní twenty six Old Owode Road oníkólóbó Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five Promo runs till December 2021. Onyx Geoservices. Water is life. adé ó mà ṣe ojúṣe ẹ mọ́ gẹ́gẹ́ bí àrólé ìdílé ẹ̀ ó tu ọjọ́ mẹ́ta tí màmá ò ti fi àwọn àtẹ̀jíṣẹ́ àdúrà ẹ̀ ránṣẹ́ torí pé o kọ̀ láti fi dẹ́ta olóṣooṣù ẹ̀ ránṣẹ́ sí i. ah olórí rárá kò rí bẹ́ẹ̀ o. wo kò sí àwáwí kankan o. òótọ́ ni kẹ ìwọ náà lè ra dátà sí láti pín láàrin ọ̀rẹ́ àti ẹbí pẹ̀lú ẹ̀bùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mẹ́gábáìtì fún ẹnìkọ̀ọ̀kan tó o bá pín fún lórí ìlànà airtel family plan testa one four one hash báyìí láti jàǹfààní yìí. airtel the Smartphone Network. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba lé etí ọba lóko rèé láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè darapọ̀ lójú òpó facebook ẹ kàn ṣáàṣì fún fresh one oh seven point nine fm abẹ́òkúta àwọn ìròyìn tí a bá ti kà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sójú òpó facebook tó bá tó àkókò àmàkà ìròyìn tí a ó fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn Vanguard ṣé Yorùbá bọ̀ wọ́n ní olè ò ní jàgbà kó má ṣe é lójú fèrè òjíṣẹ́ Ọlọ́run kan èyí tó tún jẹ́ ọ̀kan lára àwọn alága fún ẹgbẹ́ tí a mọ̀ sí Interfaith Dialogue Peace Forum Bishop Sunday Onua ti jẹ́ kó di mímọ̀ wípé bá a bá ṣọ́ra o orílẹ̀-èdè yìí ó ṣeé ṣe kó ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọnú làásìgbò ó fi kún wípé ìṣẹ́ àti òṣì èyí tó bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ní apá àríwá orílẹ̀ yìí àti níní èrò rírí yíyọrí nípọ̀sìn èyí tó ń ṣẹlẹ̀ lápá gúúsù òun gangan ni epo ti ń bu ti ń jẹ́ kí iná àìsí ètò ààbò kó máa jó ní orílẹ̀ yìí bíṣọ́ọ̀bù náà tó jẹ́ bíṣọ́ọ̀bù látinú ìjọ onítẹ̀bọmi jẹ́ kó di mímọ̀ wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀ lápá àríwá àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ jákèjádò lápá gúúsù orílẹ̀-èdè yìí ló jẹ́ èyí tí ló jẹ́ ló jẹ́ àgbélẹ̀rọ tó sì jẹ́ pé èèyàn ló wà nídìí orò tó fi ń ké yànmùyànmù ó ṣe àlàyé wípé rògbòrìyẹ tó wà ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí tá a rò pé ó ti yanjú ni kò tí ì yanjú o ó ní bẹ́ẹ̀ bá a bá yanjú ọ̀rọ̀ yìí tí akọ̀ ń ṣe bí ẹni pé ó ti yanjú ó ní kò yàtọ̀ sígbà tí èèyàn finá sóró òrùlé tó wá lọ lo oògùn oorun ni ó ní yóò padà wá kan ìyọnu ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa wàhálà tó wà lápá àríwá orílẹ̀-èdè yìí tó fa ètò ààbò ń bẹ̀ẹ́ tó fi di ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ kò kọjá bí ìṣẹ́ ṣe bá ọ̀pọ̀ àwọn èèyàn lágbègbè náà múlẹ̀ ó ní àwọn rògbòdìyàn tí ó ń kojú apá gúúsù orílẹ̀-èdè yìí lórí pé wọ́n ń yọ wá nípọ̀sìn tí àwọn èèyàn rò òun ló fà á ó ní àwọn eléyìí la gbọ́dọ̀ wá ìyanjú kí afẹ́fẹ́ àlàáfíà kó lè fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe ìdí rẹ̀ etí onímọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ kan ọ̀túnba wálé ṣòyọ̀dé tó ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ìjọba lẹ́ka gbogbo wípé níbi tí nǹkan dé dúró báyìí o tí ebi ń pa àwọn èèyàn nípakúpa ìjọba àpapọ̀ wọ́n gbọ́dọ̀ gbé ètò kan kalẹ̀ eléyìí tó gíríkì tí yóò máa pèsè oúnjẹ tààràtà fún gbogbo ará ìlú láìsí pé ọ̀rọ̀ òṣèlú àbí ẹlẹ́yàmẹ̀yà àbí ti ẹ̀sìn tí kálukú tí wọ́n wà ṣòyọ̀dé òun ló pe ìpè náà níbi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ níbi ètò kan tí wọ́n pè ní tí wọ́n pè ní food not bomb ti ẹgbẹ́ kan tí wọ́n pè ní bíbíire group ìyẹn ẹgbẹ́ aláàánú tí kìí ṣe ti ìjọba tí wọ́n gbé kalẹ̀ nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn onímọ̀ nípa ti fúntẹ̀dọ̀ ọ̀rọ̀ oúnjẹ aṣaralóore òun ló ń jẹ́ kó dìmọ̀ pé ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fún gbogbo ará ìlú yóò jẹ́ kí kálukú kan lè ṣe ojúṣe wọn kí wọ́n lè kó ikọ̀ àtòjọ̀jú wípé mo kí gbogbo àwọn èèyàn káàbọ̀ jákèjádò àgbáyé sí ìpínlẹ̀ Ògùn níbi ètò tí wọ́n ẹgbẹ́ kan tí wọ́n pè ní bíbíire group tí wọ́n gbé kalẹ̀ wípé níbi tí nǹkan dé dúró báyìí o oúnjẹ ó ní ipa tó ń kò nínú ìdàgbàsókè ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n di agbésùmọ̀mí tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri tí wọ́n hùwà ọ̀daràn bá a bá wò ìpè kí ni nǹkan tó sún wọn débẹ̀ kò sí nǹkan kan míì eléyìí tí wọn yóò sọ gbogbo eléyìí tó kù àbí ọ̀rọ̀ pé wọn rí oúnjẹ jẹ wọn rí nǹkan kó síkùn abẹ́ òun ló wà ó wá jẹ́ kó di mọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà tó yẹ fún ìtẹ́wọ́gbà ìyẹn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n sọ wípé orílẹ̀-èdè tó bá jẹ́ gbé ohun ìjà ogun òun ni wọ́n ń kówó rà tí wọ́n sì ń fi àwọ èèyàn sínú ebi àpakúdorogbo ẹ rí wípé orílẹ̀-èdè náà ó ti ń lọ sínú ọgbọ́n ìnísàlẹ̀ ó ti ń rèwàlẹ̀ àṣà ìdíwàrè o tí gbogbo ẹ̀ka ìjọba tí wọ́n fi gbọ́dọ̀ gbé ètò kalẹ̀ nínú gbogbo ìpèníjà eléyìí tó ń kojú orílẹ̀-èdè wa ebi àpakúdórógbó ó jẹ́ ọ̀kan lára rẹ̀ torí náà ẹ jẹ́ ká gbé ètò kalẹ̀ tí yóò pèsè oúnjẹ fún gbogbo ará ìlú ìdí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe láì fi ti ẹ̀yà kankan ṣe àbí ẹ̀sìn tí kálukú wà ẹ jẹ́ kí oúnjẹ wà lọ́pọ̀ yanturu ìwé ìròyìn platform times níbẹ̀ ni mo ti rí i nínú ìwé ìròyìn Vanguard níbàyìí ní ẹgbẹ́ ọmọ Yorùbá ni Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ tí wọ́n sì ti kìlọ̀ wípé bí aláṣẹ Muhammadu Buhari bá kọ̀ láti fi ìyà tó dóògbìn jẹ àwọn onísùmọ̀mí èyí tí wọ́n kàn ní ibùdó káàkiri orílẹ̀-èdè yìí ó ní ó ṣeé ṣe o kókó orílẹ̀-èdè yìí sínú làásìgbò ẹgbẹ́ ọmọ Yorùbá náà ni wọ́n ń kọ omi inú lórí bí àwọn onísùmọ̀mí bí wọ́n ṣe ń rí gbòǹgbò múlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà afẹ́nifẹ́re nínú àtẹ̀jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo lápapọ̀ fún ẹgbẹ́ náà jàre àjàyí jẹ́ kó di mímọ̀ wípé aláṣẹ buhari ó mọ̀ wípé ìpèníjà wà fún ètò ààbò orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ló sì mọ ọ̀nà àbáyọ ìdí tí àtẹ̀jáde náà fi jẹ́ kó di mímọ̀ wípé aláṣẹ buhari mọ́ ọ̀nà àbáyọ òun ni wípé ṣáájú àsìkò yìí ni aláṣẹ muhammadu buhari ti sọ wípé àwọn tí wọn jẹ́ kí omi àlàáfíà orílẹ̀ nàìjíríà ó tòrò ẹ̀yìn odi ìlú ni wọ́n wà àtẹ̀jáde látọwọ́ afẹnifẹre náà tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìwé ìròyìn vanguard ṣe jábọ̀ rẹ̀ wípé láìpẹ́ yìí ni aláṣẹ buhari tún sọ̀rọ̀ ní addis ababa lórílẹ̀‐èdè ethiopia lọ́jọ́ ìṣẹ́gun tó lọ nígbà tó ń ṣe ìpàdé pẹ̀lú aláṣẹ orílẹ̀-èdè southern Sudan níbẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé bí tajá tẹran ṣe di ẹni tó ní ohun ìjà olóró lọ́wọ́ òun ló fa ìyapa tó dé bá orílẹ̀-èdè Libya bí ẹ ò bá gbàgbé gbogbo àmì tí ó farahàn ló jẹ́ kó di mímọ̀ wípé aláṣẹ Buhari ó mọ̀ ìpèníjà tó dé bá orílẹ̀-èdè ètò àbúrílẹ̀-èdè yìí àti ọ̀nà àbáyọ ó ní ìwé ìròyìn Vanguard wá mú wá sí ìrántí ìpè lọ́dún two thousand and eleven lákòókò ìpolongo fún ipò aláṣẹ nígbà tí aláṣẹ Muhammadu Buhari tó gbé àpótí fún ipò aláṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí Congress for Progressive Change níbẹ̀ ló ti ṣèlérí wípé ètò ààbò gbígbé ètò àti ìlànà kalẹ̀ lórílẹ̀‐èdè yìí èyí tí yóò fún ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ lágbára pẹ̀lú àwọn agbègbè láti ní ọlọ́pàá tiwọn òun gangan ní ọ̀nà àbáyọ òun ni nígbà tí aláṣẹ Buhari bọ́ sípò lọ́dún 2015 títí di àkókò yìí kò tí ì mú ìlérí náà ṣẹ ẹ̀ka àròyìn tó kù nínú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Daily Independence tó jáde láàárọ̀ yìí ṣe ìgbà ẹ̀kẹ́ báyìí ní ń dáwọ́ tilé gbà láàmú ní ń dáwọ́ ti ẹ̀bá ògiri àtọ̀pọ̀ sójú kan sì rèé ni wọ́n sọ pé ó ń jẹ́ kìtọ̀ o eléyìí ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí mo rí nínú ìwé ìròyìn Daily Independent níbi tí alága ibùdó kan tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ọ̀rọ̀ olórí tó pojú owó ló ti ṣípayá darapọ̀ mọ́ ibùdó kan eléyìí tó ń pè gbọmọgbọmọ fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ará ìlú àti ti ìlànà òfin wípé ní báyìí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìlanilọ́yẹ̀ eléyìí tó gúnmọ́ fún gbogbo ọmọ nàìjíríà tòun ti ìdánilẹ́kọ̀ọ́ ṣáájú ètò ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́dún 2023 nípa ọ̀nà bí kálukú yóò ṣe kó ipa tirẹ̀ láì ní sí fífi gbá kan bọ̀ ọ̀gbẹ́ni adẹ́nìràn tó jẹ́ kó di mímọ̀ pé ìdí pàtàkì tí àwọn fi gbé ètò náà kalẹ̀ ó ní láti gbárùkù ti àjọ aláàánú eléyìí tí kì í ṣe ti ìjọba lójú ọ̀nà bá a ṣe lè lé ìwà ìbàjẹ́ àjẹbánú ajẹ́bí bá a ṣe lè lé dànù láwùjọ àti pé gbígbí gbogbo àwọn èèyàn tí wọ́n dípò òṣèlú mú bá a ṣe lè gbé wọn lápá ìyáka wípé kí wọ́n wá ṣírò iṣẹ́ ìríjú wọn fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣojú nígbà tó wá sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe tí wọ́n fẹ́ fẹ́ gbé kalẹ̀ eléyìí tó pè ní fífi ọwọ́ tó gíríkì mú gbígbógun ti ìwà ìbàjẹ́ àti ọ̀rọ̀ ṣíṣírò iṣẹ́ ìríjú ẹni prioritizing anti-corruption and accountability eléyìí tó sọ ipò fẹ́ wáyé ṣáájú ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 ló jẹ́ kó dímọ̀ pé àfojúsùn ètò náà ó ní wípé láti mú ẹ̀dínkù bá ìwà ìbàjẹ́ tó ti di mọ́líkì máwọn èèyàn lára àti wípé báwo ni gbogbo ará ìlú ṣe lè ṣe tá a lè fi yàgò yí pé ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó máa fún wa lówó èkúrò owó àkàrà nítorí pvc tá a ti ní kábà lè dìbò fún ọ ó ní gbogbo yẹn kò ní sí ń bẹ̀ àbí ọ̀rọ̀ ìpè wọ́n ń lo àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fa lọ́gbọ̀lọ́gbọ̀ láti dárúgúdù sílẹ̀ lásìkò tí ètò ìdìbò tó bá ń lọ lọ́wọ́ ó ní kò ní lè sí yẹn àfojúsùn wọn rèé tí wọ́n fi gbé irúfẹ́ ètò bẹ́ẹ̀ tí wọ́n fi gbé kalẹ̀ àti ìdọ́rẹ̀pọ̀ tó làkàkì ìwé ìròyìn Daily Independent níbẹ̀ lẹ ti máa rí i. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀jẹ̀ àlọ́ polówó ọjà adébọ̀wálé olùdọ̀sùn nàìjíríà limited ń wá alágbàtà fún kani tissue paper jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí ni à ń pè ní kani tissue paper gan-an kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin tún lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe é lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú kani Tissue paper. a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdojúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight tàbí zero eight zero five eight two eight five zero nine zero èrè gọbọi wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tíṣù pépà kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu. Muzik mmm. Show Ọba Services Nigeria Limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Show Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi lẹ́tà document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Show Ọba Services Nigeria Limited wà ní. number forty seven Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà road Òkè Ìléwó Abẹ́òkúta Abuja. WhatsApp number 0818 900 8976. Telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912. Ẹ lè kàn sí wẹ́bsáìtì tiwọn www.showoba.com.ng lórí social media Showoba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk. Abẹ́òkúta àtàgbègbè ẹ̀ a kú àlejò ọlọ́run àwọn bàbá wa tún fẹ́ bá wa rìn nípa ikọ̀ rẹ̀ Prophet Olúwalọ́. Mama. ọlọ́run ayọ̀ babalọ́lá ọlọ́run àwọn wòlíì gbani ló fẹ́ làlú abẹ́òkúta jẹ́ o. níbi ìsọjí àmì ìlú alágbára ọlọ́jọ́ mẹ́ta nínú ilé ọlọ́run christ apostolic church ẹ̀gbá district coordinating council headquarter ìsàlẹ̀ akí abẹ́òkúta wednesday ọjọ́ kẹtàlá àti thursday ọjọ́ kẹrìnlá oṣù yìí ìlòjù àdúrà yóò máa rọ̀ níbi ìsọjí alágbára náà látàgò márùn ìrọ̀lẹ́ ojoojúmọ́ tí ìṣòro yóò sì wáyé friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí látàgò mẹ́wàá lẹ́mọ́dún kẹlẹ́lẹ́ ọlọ́run àwọn baba abala yóò gbọ́wọ́ wòlíì gbani. prophet olú alọ́ látòrí òkè arákejì. ṣiṣẹ́ agbára nípasẹ̀ ọ̀rọ̀ àṣẹ nínú àdúrà jogun. evangelist D.O. ajayi ni revival coordinator ti pastor J.C.A. aládéṣòfin ẹ̀gbá DCC superintendent sì jẹ́ olórí olùgbàlejò. ìwọ náà máa bọ̀ níbi ìsọjí alágbára yìí. ọlọ́run àwọn baba wa ń dúró de ọ́. jésù lolúwa. ẹ tún káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìjọba àpapọ̀ ti sọ pé bí àwọn òṣìṣẹ́ òun bá sọ pé àwọn ò ní wọ̀n kún òun náà ò ní gbà á láàbọ̀ lórí ọ̀rọ̀ gbígba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn ìyẹn covid nineteen ìjọba àpapọ̀ tí wàá jẹ́ kó di mímọ̀ wípé láti oṣù kejìlá ọdún yìí ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ òun èyí tí ó bá ti kọ̀ tí ò lọ gba abẹ́rẹ́ àjẹsára yìí ni kò ní ní oore ọ̀fẹ́ láti wọ ọ́fíìsì rẹ̀ láti tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn pẹ́ńpù ṣe ṣe jábọ̀ alága fún ìgbìmọ̀ alábẹ̀ṣekélé tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lórí dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn boss mustapha ló sọ èyí di mímọ̀ lánàá lákòókò tó ń bun àwọn oníròyìn gbọ́ ibi tí wọ́n bá ṣe dé lórí dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn coronavirus ó ní láti oṣù ọjọ́ kìíní oṣù kejìlá ọdún two thousand and twenty one gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ pátápátá tí wọ́n bá ti ní ìwé ẹ̀rí abẹ́rẹ́ àjẹsára tí mo gbà rèé wọn ò ní ní oore ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ láti wọlé sí ọ́fíìsì wọn èyí tó ti túmọ̀ sí pé ẹni tí ò wábiṣẹ́ ó ń fiṣẹ́ ìṣeré ìwé ìròyìn pen pushing ní kẹ́ ẹ mú fún èyí tó kù ròyìn náà. ìwé ìròyìn pọ́ǹchì ìfèsì nínú ìwé ìròyìn pọ́ǹchì ni mo ti rí o lábẹ́ àkórí tó sọ wípé abẹ́rẹ́ àjẹsára tó wà ńlẹ̀ kò tó gbogbo àwa òṣìṣẹ́ lò báwo lẹ ṣe máa sọ pé ẹni tí ò bá ti gba kò ní sáàyè fún láti wọbi iṣẹ́ ẹ̀ padà ẹgbẹ́jọ ẹ̀sùn òun ló wí bẹ́ẹ̀ wọ́n ní agbẹnusọ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera láti pàṣẹ agbẹnusọ wọn ọ̀gbẹ́ni akíntáyọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn pọ́ǹchì ló ti bẹnu àtẹ́lu ìpinnu ìjọba àpapọ̀ níbi tó ti sọ wípé nílùú tó lọ́ba tó níjòyè a gbọ́dọ̀ tẹ̀ tọ́ mọ́nìyàn a gbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀ kí ló wà ń díẹ̀ gangan tẹ́ fi máa sọ pé tìpátìkúùkù àwọn òṣìṣẹ́ ọba wọn gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára náà akíntáyọ̀ ló jẹ́ kòdìmọ̀ Hammond wípé àwọn abẹ́rẹ́ àjẹsára eléyìí tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà kò tiẹ̀ tó ìdá kankan nínú òǹkà àwọn òṣìṣẹ́ àbí gbogbo ará ìlú tó wà ńlẹ̀ ó wá ń ṣe níníyàhìn wípé ìjọba ń sọ wípé dandan lówó orí ọ̀rẹ́ láṣọ ìbora gbogbo wa a gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára náà ó jẹ́ kó dìímọ̀ pé bẹ́ẹ̀ ò bá mọ̀ wọ́n ń sọ wípé orílẹ̀‐èdè nàìjíríà òǹkà gbogbo àwa tá a wà two hundred million gbogbo àwọn ab abẹ́rẹ́ àjẹsára tí wọ́n sì kó sílẹ̀ kò tí ì tó mílíọ̀nù mẹ́wàá ṣẹ̀rí pé ṣòkòrè ó jìnnà sọ̀rẹ́ ìyàtọ̀ tí ó yàtọ̀ gedegbe ó wà nínú ẹ̀ báwo ló ṣe máa wá ṣe rí tẹ̀ máa wá sọ pé ní dandan gbọ̀n dandan lowó orí ọ̀rẹ́ láṣọ ìbúra gbogbo wa a gbọ́dọ̀ gbá nígbà tó jẹ́ pé òtútù burú tá a nílò gangan eléyìí tó máa tó wa pin tó máa kárí gbogbo wa ẹ̀ tí kò sílẹ̀ báwo ló ṣe máa wá ṣẹlẹ̀ lábẹ́ àsíá bó a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ mọ́ni ọmọnìyàn kò yẹ kẹ́ ẹ máa tì wá lọ́gbọ̀gbọ́n wípé ẹ gbọ́dọ̀ gbá kẹ́ ẹ tó lè ṣe gbogbo eléyìí kí ọ̀rọ̀ tó jáde káṣẹ ó tó tẹ̀lé wípé ní dandangbọ̀n a gbọ́dọ̀ gbá ẹ gbọ́dọ̀ rí dájú pé àwọn eléyìí tẹ kó sílẹ̀ ó ti pọ̀ ó ti tó wàá pín ó tó ṣẹ́kù kẹ́ ẹ tó lè máa wá sọ pé ní tìpátìkúùkù ká sí ní lọ́gbà ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn punch yìí náà láti bá ìròyìn míì pàdé níbi tí ó ti ń jẹ́ kó di mímọ̀ pé àná ni ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé èyí tí aláṣẹ gbé kalẹ̀ lórí dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 boss mustapha ti sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ kò ní fún òṣìṣẹ́ ìjọba kankan lórí ọ̀fẹ́ láti wọ iléeṣẹ́ rẹ̀ tí kò bá ti ní ìwé ẹ̀rí èyí tó ń fi hàn yìí pé ó ti gba abẹ́rẹ́ àjẹsára náà bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọ̀rọ̀ tí boss Mustapha sọ yìí òun ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera ti bẹ̀rẹ̀ sí ní dá sí èyí tí kò sì yọ ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó sílẹ̀ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ọ̀rọ̀ àrùn gẹ́gẹ́ bí àṣekà ìròyìn náà nínú ìwé ìròyìn punch ohun tí àwọn oníṣègùn òyìnbó yìí sọ ní pàtàkì ọ̀kan pàtàkì nínú àwọn oníṣègùn òyìnbó tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń ṣe ìtọ́jú àrùn nílé ẹ̀kọ́ fásitì Adeleke tó wà ní Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun oníṣègùn òyìnbó Ọládìpọ̀ Kọ́láwọlé jẹ́ kó di mímọ̀ pé ìpinnu ìjọba àpapọ̀ yìí yóò jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n lọ gba abẹ́rẹ́ àjẹsára náà ṣùgbọ́n ó wá pa obì ó sì yọ àbìdún ó ní ńṣe ni kí ìjọba túbọ̀ fún àwọn èèyàn ní àkókò sí láti lè rí i pé wọ́n gba abẹ́rẹ́ àjẹsára náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe mú ìròyìn náà wá ní ní ti ẹni tó jẹ́ olórí fún ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n innocent uja jẹ́ kó di mímọ̀ wípé àṣẹ tí ìjọba àpapọ̀ pa ni yóò ṣe ìrànlọ́wọ́ láti dènà ìtànkálẹ̀ ààrùn náà lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹnusọ fún agbẹnusọ fún àkójọpọ̀ ẹgbẹ́ lẹ́ka ètò ìlera ọ̀gbẹ́ni olúmídé akíntayọ̀ ló bu ẹnu àtẹ́ lu àṣẹ tí ìjọba àpapọ̀ pa náà látàrí wípé abẹ́rẹ́ tó wà ńlẹ̀ kò tó fún gbogbo èèyàn láti gbà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. lójú òpó ìròyìn tropic reporters lẹ́ka tí ètò ààbò mọ́ ọ̀rọ̀ ètò ìdìbò lèmi wà níbẹ̀ ó ní ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá nílẹ̀ wa Usman Alkali Baba ló ti mú ìdánilójú wa o wípé kí kálukú wa ká fẹ̀dọ̀ sórí òróró torí pé ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láìsinmi àti láìsàárẹ̀ láti rí dájú pé gbẹ̀dẹ́rọ kókò lágbàlá wa àti pé ètò ààbò tó dúró re ó jẹyọ lágbègbè kó wa wa gbogbo bákan náà òun ló jẹ́ wípé àgbóró àti ìdúróṣinṣin yóò wà fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà ètò ìṣèjọba àwarawa ṣáájú ti ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Anambra lọ́jọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2021 ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá òun ló mú ìdánilójú náà wá lánàá ní lánàá lásìkò ìpàdé onílànà tó gbọ̀gbọ́n eléyìí tó wáyé lólú iléeṣẹ́ tó wà nílùú Àbújá pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá ní ẹnu iṣẹ́ ọlọ́pàá níbi tó ti wá ń jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí àwọn ti mú ìpinnu tó mọyan lórí láti sàkítímápàsì nínú akitiyan láti fọ ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀ Nàìjíríà àti orílẹ̀ Nàìjíríà lápapọ̀ mọ́ kẹnẹwẹ̀ kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn àwọn àríjẹ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní báyìí ọmọ ilépo wọn ó ti túngò rẹ̀fọ̀ àti wípé ìrónilágbára ìpèsè èròjà lákọ̀tún tòun ti ìlanilọ́yẹ̀ tó gúnmọ́ ó ti wà ńlẹ̀ fáwọn ọlọ́pàá lójú ọ̀nà àti jẹ́ kí ó kún ètò ààbò kó lè túbọ̀ lè dọ̀ìdọ̀ìn ká lè forílẹ̀-èdè nàìjíríà mọ́ kúrò lọ́wọ́ ìwà ọ̀daràn ìwé ìròyìn traffic reporter níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn fangadi lórí ti ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Anambra yìí náà ṣáájú ètò ìdìbò láti yan gómìnà tuntun ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Usman Akal Baba ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá ni wọ́n ti kẹ́fín àwọn ọdẹ rẹ̀ ẹ̀dá kan èyí tí wọ́n ti ń gbèrò láti dabarú ètò ìdìbò náà fún ìdí èyí ọ̀gá ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé òun ti pàṣẹ fún àwọn ọ̀gá lọ́gàá lẹ́ka e, ọlọ́pàá dìgbòlùjà láti tètè bẹ̀rẹ̀ ẹṣẹ́ láti rí i pé wọ́n mú wọn ní ṣùkún kó tó tó àkókò náà ó ní bá a ṣe gbọ́n lé ọkọ náà la gbọ́n lé àlè ní báyìí ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti dúró láti rí i pé ìjọba àwarawa yìí kò yingin bẹ́ẹ̀ kò tẹ̀tì ẹ̀ka àròyìn tó kù nínú ìwé ìròyìn Vanguard. lójú òpó ròyìn traffic reporters lèmi ṣì wà níbi tí mo ti ń ròyìn ẹ̀ tó ń sọ wípé ṣé bí olè bá jágbọ́n ìrìn òru ọlọ́dẹ náà àjágbọ́n ìrìn fẹ̀rẹ̀ wọ́n ní ní báyìí ọ̀rọ̀ ti jáde àṣẹ sì ti tẹ̀lé wípé kí alákòóso tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ wa ìpè kó lọ san owó kan tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ìgbà gẹ́gẹ́ bí owó ìtanràn látàrí pé bó ṣe kùnà láti fi ara wọn níbi àtúngbé padà lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ṣíṣe fàyàwó wo eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn òǹdájọ́ Daniel Oziago ti ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Èkó lọ́jọ́rú àná òun ló pàṣẹ wípé kó lọ san owó náà tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ìgbà ìyẹn eh, alákòóso tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú fẹ́mi fanikayode látàrí bó ṣe kùnà láti fi ara wọn níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣíṣe màgòmágò àti jìbìtì owó kan tó jẹ́ bílíọ̀nù mẹ́rin ó lé ìdá mẹ́fà fanikayode tó tún jẹ́ alága ìgbìmọ̀ olùpolongo fún ààrẹ tẹ́lẹ̀ rí gulọ jonathan lọ́dún 2015 òun ni wọ́n ń pò lọ́ fún yọ̀yọ̀ papọ̀ pẹ̀lú ẹnì kan torúkọ rẹ̀ ń jẹ́ nenadi usman alákòóso tẹ́lẹ̀ rí níléeṣẹ́ ètò ìṣúná àti alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ láwọn ìjọba ìbílẹ̀ Danjuma Yusuf àti iléeṣẹ́ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Joint Dimensions Nigeria Limited wọ́n wá tí kò tí mọ̀ pé ṣáájú àkókò yìí ìpínlẹ̀ Èkó òní ọ̀rọ̀ náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó wá di pé wọ́n tún taari rẹ̀ sí ibòmíràn ṣùgbọ́n lẹ́yìn àgbáre gbábọ̀ tí wọ́n wò síbi tí wọ́n wò sọ̀hún òǹdájọ́ ilé ẹjọ́ sọ̀rọ̀ wípé lẹ́yìn àyẹ̀wò ọlọ́kan òjọ̀kan táwọn ti yẹ̀wò tí àwọn sì ti wọn ìwé ti ń bẹ nílé ẹjọ́ yẹbẹyẹbẹ wọn ni ó ti ń lọ bí ẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí olùjẹ́jọ́ náà tó ti ń kọ̀wé ìpè kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa sún ìgbẹ́jọ́ síwájú látàrí pé ara òun kò mókun bó ti yẹ kó rí ṣùgbọ́n ní báyìí o ti jáde wípé kó lọ san ẹgbẹ̀rún lọ́nà igba owó náírà gẹ́gẹ́ bí owó ìtanràn ìwé ìròyìn Tropic Reporters níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn Punch ni a ti gbá ìròyìn pàdé níbi tí àwọn alákòóso iléeṣẹ́ reluwé ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ọkọ̀ reluwé tó jóná ní ọgbà wọn ní ọ̀fà ló jẹ́ èyí tí wọ́n kójọpọ̀ síbẹ̀ láti lè ṣe àtúnṣe àwọn alákòóso náà ni wọ́n sọ̀rọ̀ lórí ti ìròyìn kan èyí tí ìwé ìròyìn punch gbé lórí wípé ọkọ̀ reluwé kan jóná ní ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀fà gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn alákòóso náà Isa Salami buwọ́lù jẹ́ kó di mọ̀ pé ọkọ̀ reluwé tó jóná yìí kò sí lára ọkọ̀ reluwé èyí tó ń lọ láti Èkó sí Kánò ó ní àwọn ọkọ̀ reluwé yìí ló jẹ́ èyí tí àwọn kó sí àgbàlá àwọn ní iléeṣẹ́ reluwé tó wà ní Ọ̀fà èyí tí àwọn fẹ́ ṣe àtúnṣe sí kó lè dùn wò ó ní kí gbogbo àwọn èèyàn lọ́fọkànbalẹ̀ kò sí ọkọ̀ reluwé kan èyí tó ń lọ tó ń bọ̀ tó jóná gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch jábọ̀ ìpínlẹ̀ èkó ní ọkọ̀ reluwé ti kérò lọ́jọ́ ẹtì tó sì forí lé kánò kò sì sí nǹkan tó ṣe é ṣùgbọ́n ọkọ̀ reluwé èyí tí ìròyìn gbé pé ó jóná ní ọ̀fà ó jẹ́ èyí tí wọ́n kó sí àgbàlá fún àtúnṣe wọ́n wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná èyí tí wọ́n tètè dìde tí wọ́n sì jí gìrì sí ìpè láti pa iná náà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ni mo wà níbi tí mo ti rí àkórí kan o tó sọ wípé ààrùn kíndìnrín ń bá Ìgbòho fínra lákòlò ilẹ̀ Benin tó wà agbẹjọ́rò rẹ̀ òun ló wí bẹ́ẹ̀ wọ́n ní ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ wípé ajá fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ó ní ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeé ṣe kó ti ní àrùn kíndìnrín gẹ́gẹ́ bí àyẹ̀wò bó ṣe ń fi wọ́n ọ̀kan lára àwọn agbẹjọ́rò rẹ̀ ọ̀gbẹ́ni Yomi Aliu òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń bá iléeṣẹ́ ìròyìn BBC eh, èdè ti Yorùbá nígbà tó ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àlàyé wípé àjàkálẹ̀ àrùn kíndìnrín òun ló ti ń bá àjàfẹ́tọ̀ fún ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá náà ló ti ń bá a fínra lákòlò ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ eléyìí tí wọ́n fi sí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìpèníjà ó mà ti ń bẹ ẹni náà fúnra tó gàgàrà débi pé ṣe ni wọ́n sáré gbé e nígbóná ìgboro ìfọnáfọṣù lọ sílé ìwòsàn kó lè lọ gba ìtọ́jú ń bẹ ìwé ìròyìn pọ́ǹtì ló ti jẹ́ kó ló ti kọ́kọ́ jábọ̀ ṣáájú àkókò yìí wípé inú àkóló nílẹ̀ olómìnira bẹ̀nẹ̀ ibẹ̀ ni wọ́n fi ìgbò pamọ́ sí i bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé ṣáájú àkókò yìí ilé ìgbò tó wà ní sókà nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀mí aláàbò DSS òun ni wọ́n lọ yàbò ní aago kan àbọ̀ òru ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 eléyìí tó sì fà á bí ọwọ́ ṣe tó àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń lọ bíi méjìlá nígbà tí Ìgbòho tóun nà pápá bora ṣùgbọ́n lẹ́yìn orẹ́yìn ọwọ́ tó tó Ìgbòho nílùú Kòtònú ilẹ̀ olómìnira Benin lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2021 nígbà tó ń gbìyànjú àti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Germany pẹ̀lú ìyàwó rẹ̀ àtìg ìgbà náà òun ló ti wá wà ní àkóló ilẹ̀ olómìnira bẹ̀nẹ́mbẹ̀ aliu wájẹkùdímọ̀ lọ́jọ́rú àná wípé oníbàárà òun ó nílò àbójútó kíákíá o àyẹ̀wò kan ti wáyé lórí ẹ̀ ṣùgbọ́n àbájáde ẹ̀ ó fi wọ́n wípé ó ṣeé ṣe kó ti ní àrùn nínú kíndìnrín rẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven prime fm lábẹ́òkúta ó yá lójú ọjà ó ti tó jésù àsìkò ti tó. wá kájọ wí fún bẹ́ẹ̀ kó bá gbogbo èjì tó ń jani bí ọkùnrin wí kẹ́ni ó sì gbàjọba ayé ẹ̀ padà bí akọni ọkùnrin. àkókò ẹ̀ tó ti tó lọ́dún èyí láti ṣàtúntò ẹ̀ bíi ti jákọ́bù lọ́jọ́ tó pàdé áńgẹ́lì tá látọ̀run. men of purpose twenty twenty one pẹ̀lú àkòrí ó bá ìjì wí. àkókò ìbápàdé tó máa lágbára ló fẹ́ já. àkókò ìdáhùn ọjọ́ mánigbàgbé láyé látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo olùkópa tó bá darapọ̀. ìpàdé àdúrà fún àwọn ọkùnrin nìkan ni èyí tí mountain of mercy èrìò èkìtì ṣàgbékalẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ lọ́lọ́run yóò ti ṣiṣẹ́ agbára dáwọ́ ìjì dúró nípasẹ̀ àwọn tó ti ṣètòrọ́ lágbára bíi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbóyọ̀ ládèjì ajínrere àgbàjọ àpọ́sítẹ́lì ti kristi jákèjádò àgbáyé àtàwọn míì fúnṣẹ́ ìyanu ìgbàlá ọkàn pípẹ́ ìwòsàn ìdáǹdè ìtúsílẹ̀ àlùyọ ohun ìfọwọ́tọ́ látọ̀dọ̀ ọlọ́run tó kọjá òye ènìyàn orí òkè àánú mountain of mercy ẹ̀yọ́ èkìtì ló ti máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣọ́òru mọ́jú sátidé ọgbọ̀njọ́ fún àlàyé sí zero eight zero three four two zero nine two zero three láti bẹ̀ gbogbo gbogbo ìjì adákẹ́ afẹ́fẹ́ ìtura bẹ̀rẹ̀. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. What is making you so excited? Foodco is opening its 14th store in Abeokuta at the Social Center on the 8th of October. Who is Foodco? Foodco is your one-stop shopping mart where you can shop, eat, and play at the same time. They have a supermarket where you can have your groceries, toiletries, household appliances, and every of your daily needs at amazing prices. They also have a restaurant where you can get sumptuous meals and play at the same time. Wow! Indeed Northeast, uh, Abeokuta. That's not all. They also have a games arcade where you can enjoy indoor and arcade games like virtual reality games, snooker, air hockey, PS5, and many more. Can't wait for Friday, 8th of October to rush to Akin Social Center to have the Foodco experience. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. ẹ tún káàbọ̀ padà a ti wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tí a fi ń tẹ̀síwájú òun ni a bá pàdé nínú ìwé ìròyìn pen pushing níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti jẹ́ kó di mímọ̀ pé ìjọba òun ti ń gbèrò láti rí pé wọ́n ṣe ìdásílẹ̀ ibùdó iléeṣẹ́ ológun ojú òfurufú sí ìpínlẹ̀ yìí àti ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ọmọ ogun ojú òfurufú eléyìí yóò sì túbọ̀ ṣe àtìlẹ́yìn fún níní fún ìdásílẹ̀ pápákọ̀ òfurufú èyí tí yóò tí yóò máa kó ẹrù tí a mọ̀ sí agro cargo airport gẹ́gẹ́ bí ìwé ìròyìn pen pushing ṣe sọ̀rọ̀ náà Abíọ́dún ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tí ó ń gba àlejò ọ̀gá àgbà ní fún ọ̀gá àgbà fún ikọ̀ ọmọ ogun ojú omi ti ìwọ̀ oòrùn ọ̀gágun Jackson Gbàsà nílé iṣẹ́ rẹ̀ nílùú Abẹ́òkúta gómìnà ní ìjọba òun yóò ṣe gbogbo ohun tó wà ní ìkápá rẹ̀ láti lè fi àtìlẹ́yìn tó gbókan fún àwọn òṣèlétò ààbò ní ìpínlẹ̀ yìí ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn ti punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ bayelsa doyediri ló ti ń ké sí gbogbo àwọn olórí àwọn ikàn ikàn lẹ́kùn gúúsù gúúsù orílẹ̀-èdè yìí wípé kí wọ́n ṣera wọn lóṣooṣù ọ̀wọ̀ torí pé bí wọ́n bá ṣera wọn lóṣooṣù ọ̀wọ̀ kò sí ẹkùn kankan tó lè fìdí ẹkùn náà tó lè fi jọlẹ̀ ó wá ara wẹ̀bẹ̀ sí gbogbo àwọn kìrìsìtẹ́nì òtòtò wípé kí wọ́n rí dájú pé wọ́n darapọ̀ mọ́ ètò òṣèlú dírí ló pe ì ìpè náà lásìkò ìpàdé àpérò aládùúrà kan tó gbóná jọinjọin lẹ́kùn gúúsù gúúsù orílẹ̀-èdè yìí ti ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀-èdè nàìjíríà èyí tó wáyé ní yẹ̀nàgọ́à lọ́jọ́ ìṣẹ́gun nígbà tó wá ń sọ wípé lẹ́kùn gúúsù gúúsù ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí àwọn ikọ̀ ikọ̀ lọ́pọ̀lọ́ pípé òun la níbẹ̀ tá a sì lè débùté ògo ṣùgbọ́n nígbà tí èmi ni ti pọ́ọ̀lù èmi ni ti àpólò tó bá ti ń wáyé tí kálukú ń dorúkọ fàdẹ̀ ẹ rí wípé kò lè gbé wa débì kankan ìwé ìròyìn punch níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn pen níbẹ̀ ni a ti kà á wípé ọmọọba kan nílùú ọ̀wọ̀ tòwúladé ọlátẹrù ọlágbẹ̀gẹ òun ni wọ́n ti wọ́n lọ túrútú wá sí iwájú ilé ẹjọ́ ilé ẹjọ́ gíga àpapọ̀ tó fi ìlú ìbàdàn ṣe ibùjókòó lórí ẹ̀sùn kan ṣoṣo pé ó ń dúró wípé ó fi ọ̀nà ẹ̀bùrú gba owó tó jẹ́ mílíọ̀nù márùndínlógójì ààbọ̀ owó náírà lọ́wọ́ ẹnìkan ìwé ìròyìn pen pushing tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ pé àjọ EFCC ẹ̀ka ti ẹkùn ti Ìbàdàn ni wọ́n wọ́ afurasí náà lọ sí iwájú ilé ẹjọ́ afurasí èyí tó ń gbé ní agbègbè Bódìjà nílùú Ìbàdàn ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlá oṣù tá a wà nù yìí ni ó sì káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú onídàájọ́ uche agoma lórí ẹ̀sùn wípé ó fi ọ̀nà ẹ̀bùrú gba owó lọ́wọ́ ẹnìkan ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. láti bẹ̀ ó yá lójú òpó facebook. àwọn èèyàn ti fi àtẹ̀jíṣẹ́ tó pọ̀ ṣọwọ́ sí ojú òpó facebook o Uh, olúfẹ́mi ṣògbẹ̀sán ẹ kú iṣẹ́ ọpọlọ sà olúwa yóò máa fún yín ṣe kí àwọn ọmọ nàìjíríà uh, ṣiṣẹ́ àdúrà gidigidi fún kí a ṣe àdúrà gidigidi fún sunday adéyẹmọ uh, kí fẹ́mi mínísítà kó tètè lọ torí pé kò sẹ́ni ah, àkọ́tán ẹ̀mí rí kà dáadáa. wòmí wòmí wòmí. Mm, èmi náà ni mo wò. Uh, àsakáráyà uh, olúbáyọ̀ tanígbọ́lá ẹ káàbọ̀ sórí ètò inú mi dùn pé àwọn aṣòfin ti fi ọwọ́ sí ètò èsì ìdìbò lórí ẹ̀rọ ayélujára kí a sì rí i pé àṣe dáadáa reverend sakaraya olúbáyọ̀ tanígbọ́lá láti èrúwà uh, ẹlẹ́mìdé bolus ẹ̀kọ́ ojúmọ́ olùkọ́ àgbà pẹ̀lú pásítọ̀ mi ok pásítọ̀ yín olúfẹ́mi nẹ́kan oníkànga nǹkan kan gbọ́dọ̀ ṣe olóyè sunday gbòho kí wọ́n jẹ́ kí olóyè lọ ṣe ìtọ́jú ara wọn o ẹlòmíì tó tún wà ńbẹ̀ ní yẹ̀ǹgbọ́ wá sí kọ́lápọ̀ àbú ṣéwù ẹ kú ojúmọ́ ọwọ́ yín lẹ máa fi gbẹ̀tọ́ yín mhm. àmì Michael Olúṣẹ́gun akọgun ẹ káàárọ̀ bàbá tíṣà àti Reverend oníkànga ọlọ́run adótìyín abẹ́rẹ́ àjẹsára tí ìjọba àpapọ̀ ní gbogbo òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ gbà yìí kí ni ìṣòro ìjọba àpapọ̀ wọ́n fún wa ní oúnjẹ ok nígbà tí àìsàn náà gbilẹ̀ gan ok ṣèjọba àpapọ̀ rí nǹkan ok ọ̀gá tó ń sọ yẹn ò ṣe é kà jáde tán Yusuf Oníkókó ti jẹ káàrọ̀ ẹ̀kú ètò kò nírẹ̀yìn lágbára ọlọ́run ọba mi ọlọ́run ọba ọlọ́jọ́ òní abáwa fún Sunday Ìgbòho ní àlàáfíà àmì owó ni kókó ọ̀ríjìnà Andrew ẹ káàrọ̀ sà lórí Sunday Ìgbòho kí wọ́n bàbá wa nǹkan ò gbọ́dọ̀ ṣe Ìgbòho Andrew láti òkè ṣòkòrè bàbá bá olúwa ṣeun fún mi ẹ kó ètò olùkọ́ àgbà àti pásítọ̀ olúfẹ́mi nǹkan kan gbọ́dọ̀ ṣe Sunday Ìgbòho ọlámídé súnkànmí mo fẹ́ràn ètò yín ọlọ́run yóò wà pẹ̀lú orílẹ̀-èdè yìí àtẹ̀yìn náà santere akínọlá olúwarántìmí ẹ kú ojúmọ́ ẹ kú ètò mo kí àwọn atọ́kùn méjì yìí yóò máa júṣe fún yín èmi kàn fẹ́ràn ìjọba orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti múra sí ọ̀rọ̀ Sunday Ìgbòho nítorí àìlera rẹ̀ kí wọ́n jọ̀wọ́ ṣàánú Ìgbòho ṣọ́là ń kẹ́yọ̀mí ẹ kú iṣẹ́ ọpọlọ ó ṣe láàánú wípé ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò ná ní àti bọ̀wọ̀ fún ètò àwọn ọmọ ènìyàn gbogbo wa tí wọ́n bá ti láti ṣe ojúṣe wọn ni wọ́n máa ok ok lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ ìjẹsára kó ní kálukú gbé ìgbésẹ̀ mo ti rẹ́ àánú gbà ọmọ bàbá wò lé àdúrà mi gbà kú iṣẹ́ ọgbọ́n àti ọpọlọ amájú ń ṣe o láṣẹ Èdùmàrè kò ní sí kò ní rẹ̀ ọfà yóò ní báyìí àwọn ṣàdúrà fún wa ni Ajíbádé Adémàtẹ kòsà kí ìjọba orílẹ̀-èdè Benin mójútó ètò ààbò Sunday Ìgbòho nítorí pé ìlera rẹ̀ ló jẹ́ ọmọ Yorùbá ní ogún ẹ kó ètò ọpọlọ yín ò ní dàrú lọ́lá Shehu Ibrahim Niass àmì ọ̀rọ̀ Sunday Ìgbòho ló jẹ mí lógún báyìí kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tètè bá fún Sunday Ìgbòho sílẹ̀ torí pé Sunday ò gbọ́dọ̀ kú àwọn etí a máa ní orí ọ̀fẹ́. láti kà láàárọ̀ náà la fẹ́ máa fi káàdì ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ fi ṣọwọ́ àtẹ̀yìn tá a rí kà gbogbo yín pátápátá òun là kí ká tó máa lọ láàárọ̀ ọmọ bàbá tí a o. mo ń jẹ́. operation fire for fire kan ò jólè yìí náà lọ. tani àti tani. àní operation fire for fire kan ò ju bẹ́ẹ̀ lọ. tani. ọkọ àti ìyàwó mm. ọkọ mu gbó ìyàwó ẹ̀ mu sìgá operation fire for fire kan ò ju bẹ́ẹ̀ lọ. fire for fire ni <laughs> oníkànga o ọ̀tọ̀ lójú tí láńlọ́ọ̀dù yà á máa fi wò ó. ta ló ní tọ̀hún. àní ọ̀tọ̀ lójú tí láńlọ́ọ̀dù yà á máa fi wò ó. ta lẹni náà. ọlọ́pàá tó fẹ́ sanwó ilé. ok tó wá kó tẹ́tẹ́ náírà tó ń tẹ́tẹ́ náírà <laughs> tó ní owó ilé mi re ọ̀tọ̀ lójú tí láńlọ́ọ̀dù yà á máa fi wò. ọlọ́run kébé dá ẹ. ìwọ ló mọ̀. ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ ìdè ó dàbọ̀ ẹ já pàdé láago méjì lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà náà adéyínká adébùtẹ́ lórúkọ tèmi ah ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà. ìpínlẹ̀ Ògùn àtàwọn elétò ìrànwọ́ nágbàáyé ń kéde ètò gbígbà àtọ́lá àjẹsára tìrẹ́dẹ̀nà àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ rọmọ òòjọ́ sọmọ ọdún márùn-ún rí àtọ́lá náà kàn jù o sátidé ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún twenty twenty one rome máa wáyé yíká ìpínlẹ̀ Ògùn wé o dédé ẹwọn ẹyọ lọ́mọ ẹgbẹ́ àwọn ọmọ wọn jáde láti lọ gba àtọ́lá àjẹsára kí àwọn òṣìṣẹ́ ètò ìlera bá ń tójúlé dojúlé ọmọ òòjọ́ sọmọ ọdún márùn-ún rome kàn jù o ó dára enewu ọ̀fẹ́ ní sátidé sixteen sí tuesday nineteen october twenty twenty one bákan náà rí abẹ́rẹ́ tìrẹ dènà àrùn covid nineteen wà náwọn ilé ìwòsàn alábọ́dé àtàwọn ilé ìwòsàn ńláńlá rẹwà ráwọn tí rọjò orí wọn wà ní ọdún méjìdínlógún lọ́rọ̀kè ọ̀fẹ́ ni enewu ó pèrègede ẹ jẹ́ ká tẹ̀lé déédéé àlàkalẹ̀ tìrẹ dènà àrùn covid nineteen ẹni gbọ́ kó sọ̀rọ̀ ẹni gbọ́ olùkéde alábòjútó ètò ìlera nípínlẹ̀ Ògùn oníṣègùn tómi kókà àjọ UNICEF àti WHO fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest.